أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه أستعين إن الحمد لله صلوات الله والسلام على رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له adúpẹ́ fún ọlọ́ọ̀ba Allah ọlọ́ọ̀ba tí ó tún fún wa ní àǹfààní láti máa bẹ ní orílẹ̀ ìpẹ́ ọlọ́ọ̀ba yìí ni ọba tó tún wá ṣàwálẹ́ṣà tó tún wá ṣe wá ní ẹrú tí ó máa kí sọlátùlù jùmọ̀ tòní abiyọlọ́run bá allah subhanahu wa ta'ala ìrújúmọ̀ tí a kí yìí allah kí ọlọ́run fi sinmi sánú àsánà ti ẹnì wa. lẹ́yìn eléyìí a ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí gbogbo oore tó ṣe fún wa èyí tá a mà lóore àtèyí tá a mà lóore. àwa tọrọ ìkẹ́ ọlọ́run wa àánú ọlọ́run bá wa àti oore èyí tí ọlọ́run bá Allah máa ń ṣe fẹ́ dà á lóore tí ò ní tán a ṣe fún ọ̀gá wa aṣíwájú wa. ànábì wa Muhammad àwọn alẹ́ ànábì ọlọ́run bá wa kẹ́ wọn àwọn sọ̀háábà ọlọ́run bá wa kẹ́ wọn kárí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì lórí dáadáa tí wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi jọ́ tí wọ́n fi ìgbàgbọ́ tí wọ́n fi jọ́ tí wọ́n ti bọ́ sálì kìámà. ọlọ́run wa ti dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run tá wàá tọrẹ fún wa kọ́lọ́run bá wa ṣerú eléyìí náà fún kọ̀ọ̀kan wa àwọn wa wa ṣe wọ́n ní mùmínì ọlọ́run má yọ káfírò láàrin wọn má sì yọ níbi díà láàrin wọn ajẹ́rìí ipe kò sí ọlọ́run kan tá a a sì ṣẹ̀rí pánábí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sìn rẹ̀ ni. ẹ̀yẹ́rú sí ọlọ́run bá wa ibi tí a bá ọ̀rọ̀ dé ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni kọ́ ìdá èyí tí àwọn tí wọ́n fẹ́ da ẹ̀sìn pọ̀ tí wọ́n gbé kalẹ̀ tá a ní kọ́ídà yìí àléébù ń bẹ ń bẹ mùsùlùmí ò sì ní máa wà lórí kọ́ídà yìí kẹ́sìn wọn yanjú kí ni kọ́ídà náà wọ́n ní nàìjíríà ń àlàmẹ́ta fákọ̀nà àléyìí wàyà àzùrùbàdùnà bá àdàn fímà tàlàfnà fima ikhtalafna fi wọ́n ní a máa kójọ lẹ́ni tí ń ṣẹ̀sìn lórí tí gbogbo wa panu pọ̀ lé lórí pé ẹ̀sìn ni. ẹ wá rí a máa wá ṣèkìlọ̀ ìṣọ́nilára apá kan yóò máa ṣe fápá kan. lórí tó já sí pé ẹnu kò lé lórí. àwọn tí wọ́n gbé kọ́ ile ilẹ̀ tí wọ́n gbé òfin ilẹ̀ àwọn gbà yí pé ẹni tó láfíìdà àsọ̀híhà ẹni tó gbọ́ lọ́n gbọ́ tádì ọkàn rẹ̀ tó ń bẹ lórí To wà súnà tó bá pàdé ẹni tádì ọkàn rẹ̀ kò sí lórí àlìkìtáàbù wà súnà àwọn gbà yí pé kò sí láìsí ń ó yẹ káwọn méjèèjì lọ jẹ papọ̀ nígbà tí wọ́n ti gbà pé mùsùlùmí làwọn. wọ́n máa jọ wá ṣẹ̀sìn lórí èyí tí wọ́n jọ gba ara wọn gbọ́lé lórí pé ẹ̀sìn ni àmọ́ bí tí wọ́n ti yapa ara wọn wọ́n máa ṣe kí ni wọ́n máa pera wọn sáàkíyèsí díẹ̀ bẹ́ẹ̀ kó lè bá yé wa dáadáa ní tí wọ́n sọ ní pé ẹ̀rí alùsùnà tó bá pàdé ṣíìn. Chema ifechi anti-air. Òn ma nsepe fun awon sọhaaba ni. Aluzu naasi ni òun gbapị awọn aba eni adua niwan. Chigba eyi pe waka ti na laaki. Chigba eyi pe alomaka o gba eyi pe a gbaa o si gba eyi pe a èyí tá a jọ gbà lọ́wọ́ ara wa á jọ máa ṣe papọ̀ ní orí ẹ̀. ẹ wá rí èyí tá a jọ gbà lọ́wọ́ ara nù àkídà òun tó ń gbà pé àwọn sọ̀hábà a lè máa ṣépè fún wa. tẹ́mi sì gbà pé sọ̀hábà àwọn ṣe kí ni jàmáà ẹni àdúrà ni wọ́n á wà máa ṣe kí ni á máa fara wa díẹ̀ díẹ̀ ń bẹ̀ èmi bá dárúkọ Abubakar èmi rọ́dí Allah ta'ala èmi dárúkọ abubakar èmi ṣàdúrà fún òun dárúkọ abubakar onílànà tó láàlẹ́ ìlẹ́nu títí ẹ̀ lọ́hùn ṣáàjọ ṣe jàmá. àwọn àlùfáà ní kọ́ídà yìí kò ní lọ. àbí alùsùnà ó pàdé amadi alùsùnà gbà yí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì mi ò ní wá ní ẹ̀yìn rẹ̀ máa alùsùn náà ti gbà yí pé ànábì wa Ìsá alayhi salatu wa salam tá à ń pè ní Jésù ó ń padà bọ̀ amadi wa ní lẹ́yìn ànábì o ànábì mi wá amadi tún gbà yí pé lẹ́yìn ànábì o ànábì Ìsá ò ṣe kí ni kò padà wá má àmọ́mọdé àgbà yìí pé irun wákàtí márùn-ún náà láàkì ààwẹ̀ áàjì àti gbàǹkan tó kù náà ìsìláàmù ọ wá ní ilé ìta àjọ papọ̀ lé lórí wọn tẹnu wá sọ̀kan lé lórí wọn àjọ jọ máa ṣe ń bẹ̀. èyí tá a wá ya pa àwọn á wá ṣe kí ni á wá fara wa díẹ̀díẹ̀ àwọn àlùfáà ni kò ní lọ. torí pé ọ̀rọ̀ àkídà ni àkídà sì ní ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ kí ni ìwọ́bẹ̀ jẹ̀mọ́ ọ̀rọ̀ làákàyè ìwọ́bẹ̀ ìfàálù ó máa ṣe kàmà únirù ẹgbùn ọ̀jẹ̀ kí ni fún ìpàṣẹ rẹ̀ ó lọ́ra kídà àwọn àlùfáà wa ní lórí eléyìí a máa papọ̀ lórí kí ni lórí àkídà tú àsọ̀hìhà fàáza. من المجال إذا كان اختلاف في العقيدة wọ́n ní eléyìí tí ìyapa bá tiẹ̀ lórí àkídà mùsùlùmí ò lè jẹyọ ọ̀kan tá a bá ti rí ìyapa nínú àkídà tẹ́lẹ̀ yìí ní eléyìí lòun fẹ́ gbà tí ìyẹn sọ pé òun ò ní gbà eléyìí lòun ó gbà ní tòun nínú àwa gbà pé anábìwá Muhammad olùjíṣẹ́ ẹgbẹ̀yìn nísìnyí àtẹni tí ó gbà ṣe àníjọ ṣe. gbà pé ìmọ̀ ọlọ́ọ̀bà ni ó ní onìkan ló mọ̀ á àtẹni tó gbà yìí pé ìmọ̀ kọ̀kọ̀ àwọn àfa àwọn mọ̀ àwọn tẹ́wọ́ àwọn mọ̀ kan kan mọ̀ ṣe kò sí gbẹ́kúdè kò sí kùsàrí kò sí mádàrí kan kò sọ̀rọ̀ ẹnu ayé àtẹni tó pẹ̀lú ẹni mùsùlùmí tó ń gba ogun eléyìí tó dé ẹ̀rẹ́bì ní gbére ọdẹ ṣáàtì ẹ̀sìn jàmọ́ àdíjọ́sí kálá àdíjọ́sí oníkálukú yà ṣe kiri yóò yà ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ló fi já sí pé nínú ọ̀rọ̀ àkídà kò sí pé eléyìí la gbà eléyìí àníṣe kiri àníkà àkídà máa ń gbà á gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe kí ni wọ́n ṣe mú wá ni táì ní fi làákàyè síbẹ̀. àfáwa ni wa amma law kana ikhtilafu fil fiqhi wal masail fiqhiyya al-mu'tamalat. wọ́n tún bá yẹ pé ọ̀rọ̀ fíkìú ni ọ̀rọ̀ fíkìú ni àwọn àfáà sọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí sì ṣe fọwọ́ máa afaani rubama yasuq yasuq tó ẹgbẹ́ ọ̀rọ̀ fíkìw àtìlẹ́gbà bíi bò nínú ọ̀rọ̀ fíkìw àwọn àlùfáà máa ń ní ikhtilaf ìsọ̀rọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ látara ẹ̀rí tí wọ́n ṣe kí ni tí wọ́n gbára lé àwọn ọmọ ẹkìrún ní ìsìn fún àpẹẹrẹ aláwọ̀ àfa tí wọ́n sọ yí pé tó bá fẹ́ kírun fọ́lọ́hún níwọ nìkan tàbí ó wà lẹ́yìn máàmù tó jẹ́ màmúmi ọ̀ràn yẹn ni kó ka suratul fatiha ìmọ̀ ìwọ̀n ọ̀ràn yẹn ló ń kí ni èyí tí wọ́n kà sókè àbẹ̀yí tí wọ́n ṣe kí ni tí wọ́n kà sílẹ̀ ọ̀ràn yẹn ni kó ka suratul fatiha wọ́n sì mẹ́rin wọn wá lé lórí a sì dáwọn àfáà tí wọ́n sọ yí pé àà àà kò lè tó kò lè tó báwọn. bí yẹn bá ń dàrú kí tó sì jẹ́ máa mú mi tó jẹ́ ìrun tó ń kí tó dàrú kí ọ̀rọ̀ yẹn ní kó kà tó bá jẹ́ máa mú mi tó ń kí àwọn ọ̀run tá a kì í kà sí òkè irú zúrì àti sọ̀látù nínú àwọn ọ̀run yóò ka suratul fàtíà àmọ́ tó bá já sí wípé ìrun tí wọ́n a máa ń kà jákè òun ló ń kí lẹ́yìn ìmáàmù ìmáàmù tó bá ka fátíà níwọ̀n ìgbà tó ti tẹ́tí gbọ́ fátíà sí ìmáàmù yẹn náà ní fátíà títí ẹ̀. lábalábí àwọn àfáàṣe kí ni wọ́n lo ìmà wọ́n sọ̀rọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kálukú sì mú ẹ̀rí tí tó kílẹ̀ sí wálé lórí ọ̀rọ̀ fíkì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ fíkíù tí ọ̀rọ̀ ìtìláàfù wà ń bẹ̀ ìsọ̀rọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rí àwọn àfáà kan tọ́ba fẹ́ pèrú súnmù yìí wọ́n sọ yí pé àsàlátù káyìmínà ní òkè káwọ́ ṣe kí ni káwọ́ kọ́ pé àwọn míì rárá àní kọ́kọ́ pé àsàlátù káyìmínà náà ìrun ẹlẹ́ẹ̀kejì láti lọ pé àsàlátù káyìmínà náà tó ní kálukú sì mú ẹ̀rí tí tó kílẹ̀ sí wa. wọ́n nínú ọ̀rọ̀ fíkìú tábà ní ìsọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà wọ́n ní ìyẹn ṣiṣẹ́ fọwọ́ mọ́ a lè gbà yẹn wọlé lẹ́ẹ̀fì máa rí nínú fíkìú àwọn kò sọ yí pé tábà fẹ́ tábà dìde lórí ìrun lẹ́yìn tó fẹ́ lọ forí kanlẹ̀ ṣé ká mọ́wọ́ lọ ni àti ká kọ́kọ́ mú ẹsẹ̀ lọ àwọn àǹfààní sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lágbára bí lágbára bí o wọ́n sọ̀rọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ kò wá séyìí tí yàn tẹ̀lé bẹ̀ tí ó ṣe kí ni jama tí ó lọ kò séyìí tí yàn tẹ̀lé bẹ̀ tí ó wọlé àmọ́ ń bí ọ̀rọ̀ àkídà ẹyọ ọ̀kan ni kò pé méjì ọ̀rọ̀ àkídà sí la pé ọ̀rọ̀ ẹyọ ọ̀kan ni kò sí kìláàfù lórí ọ̀rọ̀ àkídà láwọn tó jẹ́ usul láwọn tó jẹ́ kí ni tí wọ́n jẹ́ usul tó jẹ́ òpìlẹ̀ àwọn wa ni kódà bá a ṣe wá sọ yìí pé ìsọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ń bẹ nù fíkìú yẹn máa ànàlùwájibà ìtìbá òdẹ̀lì ṣẹ̀rí báwọn àfáànú fíkìú àwọn fòkànhá ò wọ́n yẹn gbọ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ń èyí tó tún wá jọ̀rọ̀ yẹn ń bẹ̀ ni wípé èyí tá a tún wá tẹ̀lé nínú ọ̀rọ̀ wọn èyí tẹ̀lé ẹ bá ṣe kí ni tó bá tẹ̀sùn wọn jù ni èyí tó fún wa láyà nínú alukur'an èyí tó fún wa láyà nínú súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ ọlọ́run bá ní. ọlọ́run bá ní a'udhu billahi minash shaitonir rajim fa in tanaza'tum fi shay'in ọlọ́run ní ẹ̀rí tẹ́ ẹ bá ti ń ṣe ìfàǹfà nínú àlámọ̀rí ẹ̀sìn láàrin ara yín tẹ́ bá ti ń ṣe ìfàǹfà nìkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn láàrin ara yín farudúhù ilallahi wa rasuli ọlọ́run ní ẹ dá nǹkan náà padà sínú alukur'an ẹ sì dá nǹkan náà padà sínú kíni sínú sunna báyà fáwọn wa ní kìláàfù ní ọlọ́rọ̀ fíkìw sọ pé ìtìmọ́lù wà nínú ẹ̀rí wọn ṣe rí èyí tó bá fún wa lẹ́rìí nínú alukur'ani àti sunna òun láṣẹ kí ni jama òun látúntẹ̀lé kò sẹ́ni tó ti kàn fi ọgbọ́n orí sọ̀rọ̀ lásán mo rò bóyá jàmá òun látún tẹ̀lé òun látẹ̀lé táàdì máa dára aláàmú àyà tí mo kà ẹ́ bẹ̀rẹ̀ sọ́lá tó lè sá àyà fifty nine àfàwálé làákìnnà ìtìláfà lìfìkìhíyà làákìnnà ìtìláfà الفقهية التي الذي له ائتمان ووجهه لا يحدث التفرق بين المسلمين ẹ wá rí àwọn ẹ̀rí kan bẹnu fíkìw táwọn afọ onífíkìw sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lé lórí tó bá yẹ pé tó já sí pé tẹ́fàbẹ̀ lọ́wọ́ àfa yìí pé ẹni tẹ́ ẹ sọ ṣe ẹlẹ́rìí yóò mẹ́rin wá. tẹ́fàbẹ̀ lọ́wọ́ ẹlẹ́rìí náà pé àfa ẹni tẹ́ ẹ sọ ṣe ẹlẹ́rìí òun náà ṣe kí ni òun náà mẹ́rin ti tiẹ̀ wá. wọ́n nínú àwọn àlámọ̀rí báyìí kò sí kò kí ń dá wàhálà alẹ̀ kò fi ń dá ìmáṣe tiẹ̀ lọ́tọ̀ kémi náà ṣe tèmi lọ́tọ̀ láàrin àwọn mùsùlùmí kò dálẹ̀ ẹ jẹ́ fún wa lápẹẹrẹ ibi táwọn àfáàjì sọ̀rọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó yá sí kò séyìí tó ṣe ń bẹ̀ tó sí lójú ọ̀nà ẹ jẹ́ àwọn tàrọ́wì sọ̀látù tàrọ́wì sọ̀látù tàrọ́wì ẹjẹ́ àwò a rí pé àrírí wáyà tó sọ̀rọ̀ àtò tàrọ́wì anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó kí mélòó ó kí mọ́kànlá àwọn àfáà mi dúró lórí pé sọ̀rọ̀ àtò tàrọ́wì lọ́dọ̀ àwọn òun mélòó ní mọ́kànlá a sì rí ìwáyà ìgbẹ́lẹ́bìwá Muhammad sallallahu alayhi wa sallam ó kí sọ̀rọ̀ àtò tàrọ́wì ó àwọn àfáà mi sì dúró lórí kíni àwọn tó dúró lórí mẹ́tàlá ẹ máa rí wọn sàráwì tí wọn mọ́kànlá àwọn tó gbà pé ànábì kí mọ́kànlá sọ́sìn tó lórí àdísì yẹn àwọn mi sì bẹ àwọn kí mẹ́tàlá torí gbọ́dọ̀ bí ṣe kíni ànábì kí mẹ́tàlá sàráwì tí wọn kí máa pé mẹ́tàlá. ẹ wá ní rẹ́ni tí ó ń kí mọ́kànlá kó lẹ́yìn tó kí mẹ́tàlá ò ṣe kíni kò ṣẹ̀sìn ẹ sì lọ́rẹ́ tó kí mẹ́tàlá kó lọ́pẹ́ tó kí mọ́kànlá òṣè kí ni kó sẹ́sìn. àtúnwárí nínú àwọn èèyàn tó já sí pé tàrọ́wì tiwọn àwọn kí mélòó àwọn kí twenty three ogún àti mẹ́ta. àwọn ní kílẹ̀ rí wọ́n ní ẹ̀rí àwọn ànábì náà ni sallallahu alaihi wasallam a ní bẹ́ẹ̀ ló ṣe jáde bí wọ́n ní bẹ́ẹ̀ ni tó dáná sọ pé sọ̀láàtù léyìlì masna masna wọ́n dáná bí sọ pé ìrun òru méjì méjì méjì tọ́tàlá bẹ́ẹ̀ àwọn ti kí méjì méjì táwọn fi kí twenty three kódà gan àfáwọn àwọn Umar ibn Khattab radiyallahu ta'ala ni òun náà kí ni òun náà kí twenty three orí ìyẹn ni àwọn ànẹ́bí náà dúró sí lẹ́sìn tàbá wí àwọn nísùdíyà nàmbákà mélòó wọn kí twenty three irú àwọn nǹkan báyìí kò dábẹ́ kùrí kalẹ̀ láàrin àwọn mùsùlùmí oníkálukú á ṣe kí ni takunlẹ̀ amasatot yóò mẹ́ ìtumá ṣe kí ni tó lè ṣe bẹ́ẹ̀ ni ẹnì kò wá ní tako ẹnìkan lórí eléyìí àbí ẹ̀rọ àwọn èèyàn tó bára wọn jà lórí ọ̀rọ̀ tàrà ó wí pé mẹ́tàlá lẹ́yìn kí mọ́kànlá lẹ́yìn kí sẹ́yìn lẹ́yìn kí àwọn tó bá bára wọn jà lórí eléyìí wọn lẹ́sìn ṣe ẹ̀sùn ìṣe kíni kò sì yé wọn eléyìí ò dá tẹ́fúrí kọ́ ọ́lẹ̀ lára àwọn mùsùlùmí oníkálukú ṣe tiẹ̀ ni. ara rẹ̀ náà ni irun júmọ́ àwọn mọ́sálásí kan ń bẹ ìlú ọ̀rọ̀ kan ni wọ́n máa ń gbè tó bá ní kílẹ̀ rí wọn lọ́nà bí wa Muhammad sallallahu alaihi ìlú ọ̀rọ̀ kan ló ṣe kí òun ló máa ń gbé sọ́dọ̀ júmọ́ àṣìlá mọ́sálásí mi nínú kílẹ̀ rí yín wọ́n ní àfáà wa Usman bùnà àǹfààní òun sọ irun pípè ní ọjọ́ jùmọ̀ sọ di mélòó ó sọ di méjì eléyìí ò dáṣẹ́ fúrí kọlẹ̀ láàrin àwọn akẹ́ni nínú àwọn mùsùlùmí kò dákalẹ̀ lómi jáde pé wàlìdáàlìkà ahàlùsúnà fi im ànàfíyùn wàfíì màlìkíyùn wàfíì ṣàfíìyùn wàfíì àbàlíyùn tó jẹ́ pípọ́lẹ́ àwọn alùsùnà ẹ máa rí màlìkíyà láàrin wọn àǹbàlíyà láàrin wọn ṣàfihìyà láàrin wọn ànàfíyà ní àárín wọn lórí ọ̀rọ̀ fíkìw oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó sì ń ṣe nǹkan rẹ̀ pẹ̀lú ẹ̀rù tó ṣe kí ni ẹ̀rù tó ní ìtumọ̀ sí tó kíyè sí. àfọwọ́ ni wọ́n lámìyàn tẹ́lifù àwọn tá a wá ń sọ yìí táǹpẹ́ ní màlìkíyà yìí ṣàfihíyà yìí ànàfíyà yìí àti àbàníyà yìí àmọ́ lórí ọ̀rọ̀ àkídà kí ni wọ́n ṣe ẹ̀yọ̀ kan ni. ọ̀dọ̀ bá màlìkí ọlọ́run mélòó lọ́lọ́run bá rẹ̀ ẹ̀yọ̀ kan. àwọn ṣàfihàn kan mélòó lọ́lọ́run bá wọn ẹ̀yọ̀ kan. ànàfíyà mélòó lọ́lọ́run bá wọn ẹ̀yọ̀ kan. ló fi já sí pé gbogbo àwọn màzáìbù yìí táwọn èèyàn ń bàtẹ̀ sí yìí tó bá di bí abala àkídà nǹkan nǹkan náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n sọ òun sọ méjì lọ́rọ̀ ló fi já sí pé ọ̀rọ̀ isa ń padà bọ̀ isa ò padà wá tẹ̀fọ́dọ̀dọ̀ màlìkíyà ṣé isa padà bọ̀ ánibẹ̀ àwọn ànábílà náà ń kọ́ wọn ṣàfihàn náà ń kọ́ gbogbo wọn gbà yí pé ànábì Ìsá ṣe kí ni ó padà bọ̀. walhamdulillah walam yatafarraqu àfáàní ọpẹ́ ní fọlọ́ lórí pé màzáìbì tó lọ lọ́tọ̀ọ̀tọ̀ yìí àlùmọ̀ torí ẹ̀ ṣe kí ni wọn ò torí ẹ̀ pín níbi ọ̀rọ̀ àdìọ́kàn wa. wọ́n wá kí ló wá fà á tí àwọn màsáìbù àwọn ojú ọ̀nà màlìkí tí òfin jọ ti ṣàfihì ojú ọ̀nà ṣàfihì tí ó fi jọ ti ànàfi ojú ọ̀nà ànàfi tí ó fi jọ ti àǹbàlí wọ́n lè àna àzìhí ìtìyàdáàtú fìkìhíyà torí pé gbogbo wọn gbìyànjú ni gbogbo wọn ṣe kí ni wọn gbìyànjú ni ìgbìyànjú wọn sì ní láà ojú òun gbó tíṣàbí bá sọ kankan ipe ìdí tóun fi dúró lórí ẹ̀ lélẹ́yìí yóò fún yín lẹ́yìn tí màlìkí bá sọ nǹkan kan òun náà fún yín ní ẹ̀rí tí àwọn ànábìlà bá sọ nǹkan kan àwọn náà fún yín ní ẹ̀rí táwọn ànàfíà bá sọ nǹkan kan àwọn náà fún yín ní kíni wọ́n fún yín lẹ́rìí oògùn ọlọ́lẹ́rìí ìtìmọ̀láàtù min àdínlàtì oògùn ọlọ́lẹ́rìí tí wọ́n gbára lé nínú àdíìsì ni nínú àlùkùránì ni oògùn ọlọ́lẹ́rìí lórí tí wọ́n ṣe àmọ́ o ká má gbàgbé o ẹ̀rí kan máa ń tẹ̀sùn wọn ju ìkan lọ ẹ̀rí kan máa ṣe kí ni ó máa ń tẹ̀sùn ju ìkan tó jásí pé ìmáàmù Màlìkí ìmáàmù Abu Hanifa ìmáàmù Ṣáfì yìí àti ìmáàmù Ahmad bin Ambali gbogbo náà sọ yìí pé fa iza sọ́hàlà àdìs fawal mas'adi fa iza sọ́hàlà àdìs fawal mas'adi tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ kan tí mo sọ. So tẹwárí àti sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń bá ọ̀rọ̀ náà dànù ẹ gbà pé èyí tí mo sọ òun lẹ́jù lẹ́jù nù àbí ìsàlùmí lẹ́sẹ̀ kí ni òun lẹ́sẹ̀ torí pé wọ́n rí àdìsí ju ara wọn lọ ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n rí àdìsí ju kí ni lọ ara wọn lọ tó jẹ́ pé tẹ bá wo àwọn olùmọ̀ nígbà tí wọ́n ń tu ọ̀rọ̀ wọn pé nígbà táwọn fíkìú màlìkì táwọn ti ṣàfì táwọn ti àǹbàlì táwọn ti àwọn àná àti Imam Ahmad bin Ambali àti Abu Hanifa èwo ló súnmọ́ òdodo jùlọ wọ́n ní ti Imam Ahmad bin Ambali ni torí pé òun ló dé gbẹ̀yìn ẹ gbọ́ mi yé òun ló ṣe kí ni òun ló dé gbẹ̀yìn àdíìsì sí Màlìkí ò rí òun rí ó sì ti ká sí Màlìkí ó ti ká sí Ṣàfí ó ti ká sí Abu Hanifa gbogbo àdìsá mẹ́ta yẹn ò rí òun ṣe kí ni òun ka sí wọ́n tún wá rí ìtàwọn ṣe kí ni táwọn ò rí ìtumọ̀ ẹ̀ ni pé yóò sùn mọ́ òdòdó ju àwọn tó ṣe kí ni àwọn tó ti lọ lọ. ó ṣe rí nìyẹn jẹ̀mọ́ yóò sùn mọ́ òdòdó ju àwọn tó ṣe kí ni tó ti lọ lọ. lọ́sí pé Imam Ahmad bin Ambani àwọn súnmọ́ súnà gan-an lọ́sí pé wọ́n ní ìmáàmù ahàlùsùnà. wọ́n pè wọ́n ní kí ni ìmáàmù ahàlùsùnà ẹ wá ní bá a ṣe wá sọ̀rọ̀ wọn yìí ipe wọn ní ẹ̀rí tí wọ́n fi sọ̀rọ̀ àmọ́ ìkan lè kúnná ju ìkan lọ afáwa ní amàlẹ̀ àkídàtù fa àkídàtù umuwahidatun alhanabilatun wàṣàfihiyatun wàlìmàlìkíyatù wàlìhànẹ́síyà àkídàtù hom wàhidun wàhidatun ṣe wá gbogbo àwọn tá a dárúkọ àwọn afáàmẹ́rẹ̀ẹ́rin tí wọ́n ní lánàá táwọn èèyàn ń tẹ̀lé láyé lónìí àkídà àwọn mélòó ní jama ẹyọ kan náà ni. tó fi já sí pé ṣẹ́ẹ́rí tákìídà bá ti yàtọ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn ó yàtọ̀. ìwọ gbà yí pé ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ kọ́lá láhù kọ́lá rọ̀ṣúl àlàfáàmì sálàfilè ọmọ olùwọ́ fi ń ṣẹ̀sìn bọ́lọ̀ bá dé inú ẹ̀sìn ní àfà kí lálùkùrá ni wí kí ni súnà wí kí làgbọ́yé àwọn sọ̀hábà èyí tí wọ́n fi ń ṣẹ̀sìn nu tó bá wá pàdé mùsùlùmí bíi tiẹ̀ náà tó já sí pé ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ kí lálùkùrá ni wí lẹ́yìn kùránì báyìí àgbọ́yé àwọn bàbá ẹ̀rọ bó ṣe fò ó mú kùránì ó sì fi àgbọ́yé àwọn bàbá ṣe gíní ó fi tú kùránì. ó wá ní inú fatia ní ifá wà inú fatia ní kíni wà ifá ìwọ gbàrú yẹn ṣé ìjọsẹ̀ sí papọ̀ sọ́dọ̀ yóò jọra yín. ọ̀rọ̀ oníjọra wọn ọ̀rọ̀ oníjọra wọn àbẹ́ni tó sọ yí pé kúlọ̀ aláwù ẹ̀kúlọ̀ azọ́ fọlák àti kúlọ̀ alùpàá bíi nọ́ọ̀sì kí ni wọ́n máa fi súrà nínú alukurani kẹrí èyí tá a máa ń kà tá a fi ń wáṣọ àlá kúrò aburú èèyàn àti alùjẹ̀nú òun wá ní ah, ọ̀fọ̀ ni tó o bá lè ka fálákì àti nọ́ọ̀sì o lè fọ̀pọ̀ dípò súrádùn fálákì àti súrádùn nọ́ọ̀sì kí ẹ̀jọ̀ ṣe papọ̀ jàmá. bí àkíńdà tí ò bá ti papọ̀ àdíọ́kàn tí ò bá ti papọ̀ wà láàyè olójọ́ ṣe. lóbi já sí pé ìyàwó tó fẹ́ tí wọ́n lọ sálùkọ̀ ìyàwó rẹ lọ sí alukọ ìwọ wa lọ sọ́dọ̀ látù ẹ̀rí máa jánu lé torí alukọ tíyàwó ń lọ òun kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàlátù kò dẹ́kọ̀ọ́ lẹ́yìn gọ́jàdúrà tọ́sí ìdáwákà fúnikàlùkù sì máa jẹ kí ni tọ́sí máa lọ lé. wọ́n máa fún wọn lẹ́gbẹ̀ẹ́ ní àtàlátù pé tọ́sí ìyàsí o wọ́n máa ń sá ni o kí là ń sá jàmá kí ló máa ń sá jàmá ẹ̀ẹ́dá mi lónìí ogun ọkọ bá délé pé wọ́n ní káwọn sa sọ́dá sí ìyàwó bá ní àà ogun ni wọ́n ń sà wọ́n máa ń ké àlùkùrá wọ́n máa ń tọ kùránì ni wọ́n máa ń ka kùránì ni. ó bá ní báwọn ṣe ní ẹ̀ka ó bá ní ẹ wọ́n ní káwọn kọjú sí gábàsì káwọn ka ìyàwó ní oṣù ń dà ẹ lè ká báwọn tìbẹ́fẹ́ fi bí ọlọ́ọ̀ni wà ní àkójú ìtàn o átúnkẹ́yìn sí kábàsì ká ní o akọjú tọ̀tún akọjú sí òsì iwájú ẹ̀yìn átún wá kọjú sókè báyìí átún máa kà átún wá kà nílẹ̀ báyìí átún máa kà á wá fi yọ̀ wọ́n gbogbo ní mẹ́rẹ̀ nínú ilé wà lóò ní dé. kí ló fà á àti ilé òṣèkí ni jama kò papọ̀ àwọn àlùfáà ní. àkídà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àná fíkì wọn lè yàtọ̀ látara àgbọ́yé àmọ́ àkídà àwọn kíní ẹ̀yọ̀ kan ni. wọ́n wá ní àmọ́ wà ìkànnì fi àtibá ìhìn mọ́dàkà lẹ́fà òfin àkídà ó wá ń bẹnu àwọn tó ń pèlè àwọn onímọ̀lìkíyà tí wọ́n mú fíkì màlìkí àwọn tí wọ́n mú àkídà màlìkí mo Màlìkí sọ fún Imam Màlìkí sọ fún wa pé ká di tírà níbo ló ti sọ Imam Ṣàfi níbo ló sọ fún wa pé ká ló pàrọ̀ níbo ló ti sọ Imam Abu Hanifa níbo ló ti fà tó ayé pé bin Ambali níbo ni wọ́n ṣe fàtú wá fún wa yí pé ẹ̀yin èèyàn ẹ lè má ṣoògùn abẹ́nugbọ̀ngbọ̀ èèyàn ayé mẹ́dàrí kan kùsàrí àgbélépọ̀tà níbo ni wọ́n ti lálẹ́ má ṣoògùn kan wọ̀nyí. a kàn ti àwọn tó pera wọn ní màlìkíyà àgàgà wọn àwa tá a Nàìjíríà West Africa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a pera wọn màlìkíyà ọgọ́rùn àwọn tó bẹ lórí mọ́sàd màlìkíyà yìí kí ni wọ́n mú fíkì wọn ni wọ́n mú àmọ́ ìmánì wọn ò ṣe kí ni wọn ò mú ìmánì wọn ò mú àkídà wọn ò mú ló fi já sí pé wọ́n ń tẹ̀lé wọn nínú ìlànà fíkì wọ́n sì yapa wọn níbi kí ni níbi àkídà àbí mo wá fún wa ibi tí màmá ìkíní tó bá fẹ́ kí ìyàn kó dọ̀bálẹ̀ àbí kó kúnlẹ̀ kò sínú àkídà wọn bẹ́ẹ̀ àwọn èèyàn wá mú fíkìwò àwọn àfáà yìí àwọn òṣè kí ni jàmbá o wọn ò mú àkídà wọn ló fi já sí pé àwọn àlùfáà ni ẹ̀rí wọ́n kàn ń fi àṣìṣe ara wọn sára wọn ní níbi ìlànà fíkìwò àbí bí àkídà wọn yapa wọn ló fi já sí pé àní gba gbogbo ẹni tó bá ń yapa àwọn àfáà yìí àní gbà ní ọmọlẹ́kẹ́ wọn níbi ẹni tó bá ń yapa àní gba ẹni tó ń yapa àwọn àǹfààní bíi àkídà àní gba ní kíni ọmọlẹ́kẹ́ wọn. torí pé ibi tẹ́sì ti bẹ̀rẹ̀ náà níbi kíni ibi àkídà rẹ̀ sì ti bẹ̀rẹ̀. ó wá ń yapa àwọn àǹfààní bíi àkídà ó tẹ̀lé wọn bí síkìú wọ́n wá ní mọ́sí àbíwò lọ́wọ́ ní màlìkíyà ni ó ṣe màlìkíyà ó ṣe àǹbàlíyà ó ṣe ṣàfihíyà ó ṣe ànàfíyà torí pé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ó ṣe kíni ó yapa àwọn bẹ́ẹ̀ ìkọ́tà ìmáàn ẹ̀yẹ́dú sí ọlọ́run bá wa. nígbà tí lè ti wá di wípé àwọn èèyàn ò mú àkídà dáadáa kí wọ́n fi ṣẹ̀sìn mọ́ àdéhọ́fà àwọn èèyàn lórí ẹ̀sìn ti wá di tó burú jáì. òun ni àfáà wa bari bahari abu hasan bun ali bun alaf bari bahari láfi kọtíra tá à ń pè ní sariwusu wọ́n ti kọtíra yìí tá à ń pè ní kí ni o asunna sariwusunna tí àfàwà fàwùzán ibùdó fàwùzán tí wọ́n ṣe ṣẹ́rù rẹ̀ ìkọ́tẹ̀lì iman wọ́n wá kọ tírà yìí láti lè bá àjá sí pé kí gbogbo wa padà sójú ọ̀nà ọlọ́run tọ́lọ̀fẹ́ jẹ́ àtọ̀ níbi abala àdìọ́kàn wa sọ́lọ́run ká padà sójú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká padà sójú ọ̀nà tí àwọn sálàfù náà sọ́ọ́lì yìí tí wọ́n tọ̀ tọ́lọ̀ ṣe kí ni tọ́lọ̀ fi yọ́nú sí wọn ó wá gbé tírà yìí kalẹ̀ kó lè bá máa jẹ́ nasiha lillahi wa li rasulihi wa li kitabihi wa a'immatil muslimin wa ammatihim tírà yìí wá jẹ́ nasiha tẹ̀lé tírà yìí ìkìlọ̀ náà fi ṣe wò ní mo ti wá mú ìkìlọ̀ tírà yìí wọ́n mẹ́rin wá náà al wọ́n mú ẹ̀rí wá fún wa nínú hadith wọ́n mú ẹ̀rí wá fún wa nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà mẹ́sì ti mẹ́rin wá lórí rẹ̀ sìn nínú Al-Qur'an ó ti mẹ́rin wá lórí rẹ̀ sínú súnà ó múra àwọn sàhábà wa ẹ̀sìn ti tán. ẹ̀sìn ti tán. àwọn àfẹ́sìn tó bá fẹ́ dáwọ̀ yẹn padà sí di ẹ̀sìn òtítọ́ àtòdodo tí mo ti bẹ̀rẹ̀ sí kọ́ wọn lẹ́sìn ibi àkídà ni. Nàbà sọ pé àlẹ́ àkídà tó áwùlà wàláwùká nu ya'lamun àkídà ni àkọ́kọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọdún mẹ́tàlá ló fi pariwo àkídà thirteen years ló fi yanjú àkídà ẹ lọ wo àwọn ayatu maki àyàtú àmẹ́kí ẹ lọ wo náà Al-Qur'an ọ̀rọ̀ àkídà lè máa bá ń bẹ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́nú ọlọ́run àti áhírà ọ̀rọ̀ ìgbàgbọ́nú ọlọ́run àti áhírà nígbà tó wá kọ́ wọn ní ọ̀rọ̀ gbàgbọ́ nu ọlọ́run àti ákírà tán ó tún wá ń lọ sẹ́ẹ̀rì mọ́ ìgbàgbọ́ àti ákírà. ẹ lọ ká dáadáa àbíkẹ́ máa gbé tẹ̀síìlì àwọn àfà tó ti ṣàlàyé àwọn tó ń ṣe tẹ̀síìlì àwọn súrà yìí. ẹ rí i pé ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ákírà ni ọlọ́run bá ń pààrà lùmọ́kà fanabi wa Muhammad àtàwọn mùsùlùmí ẹni bá fẹ́ kí àkídà rẹ̀ lálàáfíà ẹ bá fẹ́ kẹ́sìn rẹ láàfíà kí ni òun kọ́ mójútó àkìdá ibi tẹ́ ẹ mọ̀ sí àkìdá lágbára tó bá kọ́ yẹn tó bá yé yẹn tán ẹ̀sìn yóò ṣe kí ni ẹ̀sìn yóò yé yẹn mùsùlùmí nìsín tó dárun gbọ̀n sí ṣe mọ̀ pé mùsùlùmí tó wá dárun gbọ̀n sí tó jẹ́ni tí àkìdá yé kó tó dá irun gbọ̀n sí ó wá fẹ́ gbàṣẹ lọ́wọ́ èyìnbó. àbúfẹ́ gbaṣẹ́ lọ́wọ́ àwa awa wọ́n wá ní ìwẹ́ àfa a interview fún yín a rí wípé a ẹ wà superb kódà a ẹ mọṣẹ́ yẹn kọjá intaro àwa fẹ́ fún yín iṣẹ́ tó lè fún yín ṣe rírun èyí tó àti fẹ́ fún yín pẹ̀lú ògbó ọlọ́run for starting a máa fún yín ní five hundred thousand naira. ṣe mọ̀ pé kí làwa gbọ́ tó fẹ́ fún five hundred thousand yóò tóbi lójú àdúgbò ní tóbi lójú wa bí a ò ti bọ́ sínú owó. ẹni tá a wá ń sọ yìí wọ́n ti kọ́ lákìdá léèwé àkìdá ti yé ó bá délé ó bá pẹ́ bí òun ti ríṣẹ́ o kódà èyí báyìí ló fẹ́ máa fóun ní oṣooṣù àmọ́ kọ̀ǹdíṣọ̀ tó bẹ́ẹ̀ ni kí wọ́n ní kóun mú irùngbọ̀n ikú bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ wá gbà mí mọ̀ràn ṣé kí n mu àbí kí n má kí n má mu kí àwọn fámìlì ó máa sọ ẹ̀dá mi ló ń jọmọ́ á ní à owó la pè é ọ̀nà fún ní ọ̀nà ọ̀run ẹ̀ mú kú bẹ́ẹ̀ náà ni o mo ni ní ẹ má kírun mo ní ẹ má gbààwẹ̀ mo ní ẹ má yan sàká ṣèbí nùgbà lásán náà ṣẹ́gẹ́ ni wọ́n ní kẹ́ ẹ mú ẹ mú náà ni àmọ́ òun ní àkídà wípé irùngbà yẹn ipò tí irun wà tó jọ́ ọ̀rọ̀ yẹn náà ni irùngbà ṣe kí ni irùngbà wà lọ́dọ̀ díẹ̀ tọ́lẹ́bí wa Muhammad sallasala anabi ni halifu niya anabi ni ẹja arúgbọ sí halifu mushrikin kẹfì yẹ kọ àwọn ẹsẹ bọ. mo wá ní òun ẹ̀yà ló máa ṣe fifty thousand ni kí ni fámìlì yóò sọ olórí burúkú ọmọ àlè olóṣì ẹgbẹ̀ṣì òsì tó gbà boko haram orúkọ oríṣiríṣi ọmọdé kí ni ló máa pè é torí ẹ̀yin wo owó òun wo ákìlà pé owó tí ó padà tán bó o bá ṣiṣẹ́ náà tọ́lọ́ bá gbòǹkì tọ́lọ́ bá gba ẹ̀mí òun kan kí ló fẹ́ fọ́lọ́ torí àkídà tó ń bẹ fún yóò ní ṣérùgbọ̀n òun ò lè ha nítorí iṣẹ́. bẹ́ẹ̀ lóbìnrin tó lè jẹ̀dí báàbù kẹwàá ní ẹ ká ihe ṣiṣẹ́ òní ó rìdíùsì jẹ̀dí báàbù ẹ̀ náà ẹ mú fọwọ́ mú jẹ́ yín àmọ́ fún ẹ mọ́tò ẹ fọwọ́ mú jẹ́ yín. ọmọ ya wa kan ọlọ́ba àforíjì wọn ọdún ọmọ ya ní sanut ní Zenith Bank manager tó máa san two point something million naira fún wọn nígbà náà lọ́hùn afa lọ wa lọ sáwọ́dé wá dé ó wá gbọ́ wá sí mamlaka pé kò dá sí ẹ̀mọ iṣẹ́ ní báǹkì torí pé ìbá ni wọ́n ṣe kí ni ìbá ni wọ́n jẹ́ ń bẹ̀ fọba pẹ́ díjọ fọba ní òun ṣe báǹkì mọ́ òun ti òun resign o àwọn ibà ní àbó ògbádùn tí wọ́n ṣe ìgbé mọ́tò fún ọ pẹ̀lú sálárì tó ní kìíní wọ́n gbé mọ́tò two point five million naira fún wọn gbà yẹn àti sálárì tó ṣe kìíní tó ní kìíní wọ́n lò ṣiṣẹ́ mọ́ o resign kí ló máa jẹ wọ́n kó ti lọ́tún wọ́n kó ti lọ́sì nígbà tí wọ́n fẹ́ nọ́ọ̀kì wọn àfáàní tó wọn bá sí láyé báwọn bá sí láyé ṣé ọmọ ò gbélé ayé ìyàwó ò gbélé ayé àfáàní bá fi iṣẹ́ báńkì lẹ̀ nínú àánú ọlọ́run bá àlá ọlọ́run wá fún àfáàní ní owó. Eh! àfa ìní owó tí ẹ wá wo àfa náà o wọn ò lò ju sixty three years tó tán fi bọ́ sálì kìláàmà kódà India ni wọ́n kú sí àwọn ẹbí tí wọ́n ń sọ ń gbà náà lọ́hùn wọ́n ti fi wọ́n lẹ̀ báyìí o ọmọ wọn ti filẹ o ìyàwó wọn ti filẹ o. àkídà yìí òun lẹ̀sìn ẹni bá lákìídà ló lẹ́sìn kò wá sí ìdá ń ṣe nínú ẹ̀sìn tí ó dá pé àkìídà ló ṣe kí ni òun ló pilẹ̀. ṣé wọ́n pé àkídà wà lùsúnà ní pé gbogbo bídíà ànù ni gbogbo ànù sì ní kí ni jàmá inú náà ló já sí. àmọ́ àkídà ohun tún fi ó gbà pé bídíà ànù ni kò sì gbà pé bídíà já sínú iná lòun ṣe ṣe bídíà láàájú sọ pé ẹ̀sìn tá a kọ́kọ́ sá fún nínú ẹ̀sìn ṣàìtọ́nù kí ni òní bíbíà. ìkúrọ́tà ní imán àwọn àfa wa ṣe tírà yìí kó lè bá àjá sí kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn lè mànà. ẹ wá rí àwọn àfa ti wá gbìyànjú tiwọn. ليالك من هلك ṣe rí ẹni tí ó parun kó lè máa parun àṣeṣàlàyé ẹ̀sìn ìwọ̀nba wá síta àṣìṣe mọ́ṣáláṣí gbogbo etí tó gbọ́ kò sáwìjáde fún wájú ọlọ́run pé òun ò ṣe kíni òun ò gbọ́. ẹni tí ó parun kó lè máa parun láyé ṣe kíni jàmá láyé ṣàlàyé ẹ̀yin mọ̀ ìwọ̀n ìsìlámù lẹ̀sìn kò sáwùjá yẹn fún iwájú ọlọ́run bá ńlá wọ́n sọ fún ẹ pé ìsìláàmù ní ẹ̀sìn. mi ò mọ̀ pé súnà lọ́nà ò láwùjá rẹ̀ níwájú ọlọ́run ṣọláyé fún ẹ pé súnà lọ́nà. wàyà àyàmọ̀nà àyà ànìbáyìí náà bákan náà ẹni tí ó yè kó lè bá àyè láyé ṣe kí ni jàmá láyé ṣàlàyé ẹsẹ̀ ló fi jáde pé bá fẹ́ yè kí ni ó kọ́kọ́ gbámú jàmá tí ó dùnnú mọ́ tí ó lọ mà tí ó lọ gbọ́yé àkídàtú àsọ̀hìhà. oní ò lọ mójútó báwo làkídà mi ṣe fẹ́ lálàáfíà báwo ni àkídà tó lálàáfíà báwo mo ṣe fẹ́ mọ̀ báwo mo ṣe fẹ́ kọ́ ọ. yóò máa wá mọ̀ láti bí wá sí àwọn afá sunna ìyóò mọ̀ láti bí kúnyàn sọ̀rọ̀ ìsílẹ̀ kéwu sunna kó lè máa ṣe kíni kó lè máa kẹ́kọ̀ọ́ sunna. àwa bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kọ́lọ́mọba allah kó fi sí nisanasi ẹnu kọ̀ọ̀kan wa insha allah rahman a ti parí mọ̀kọ́dìmà tíra yìí a wàá bọ́ síbi tí tíra ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run títí tí táàfin máa ṣàlàyé ẹ̀ lọ àbí ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala orí ayé àtàlìkìyàmà kọ́lọ́mọba àlekè lákòó ṣe kòkẹ́ ẹnu wa subhanaka allahumma wa الله محمد وعلى وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته